عليك يا الله ويعينك الله وعلى أن يعطيك صلى الله عليه وسلم ومن خلق الدين والدين والصراط تفسير سورة النساء ومن àti ìpàdé. Àyà tí a ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní àyà èjì. Nígbà tí agbára sọ̀rọ̀ nípa ọjọ́ ìyá àwọn ọ̀pọ̀ nígbà tí rẹ̀. Àbẹ̀jọ́ ọ̀pọ̀ náà rẹ̀. Àbẹ̀jọ́ ọ̀pọ̀ náà rẹ̀. من ذكر الأعداء أو عدم الأعداء النبي محمد صلى الله عليه وسلم عليه أن يقول يأتي من شيء غير يعبد يعني الموت مهاجر لأنه يقول من مات فقد قامت قيامته هل يوجد ẹni bá ti fi kú ẹni bẹ̀rẹ̀ àti àmọ̀ àti ẹ̀rọ náà àbí wọn wà ní ìjọba ìlú àtàrí ìjọba wọn. Sábà tún ti náà wọn ti náà wọn ti máa bẹ̀ẹ́. Nínú àbí àtàrí ni wọn kò tó ní mọ́ pé ètò sábà náà níbi ẹ̀rọ kọ̀ọ̀kan láti bàjẹ́ ọ̀rọ̀ wọn yìí. Bàjẹ́ ọ̀rọ̀ wọn ti yà ní ìyá ìjọba púpọ̀. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر Jaga nama Allah Suami Allah Anak ini Allah Alaihi Wasallam Saya ini Akhirnya Jangan terlalu menjawab أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يكن المنافقين في خير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما Thank you. اللهم تعالى فانصرنا على الحي المسلم في وجوه المسلمين سواء بعيدين إلا وهم نافقين أعطاكم جنات أعطاني أعناف اليوم أعطاني أعوانا نعمة المسلمين ومن يبكي فانجل أفوت أو قد دفت سنة إلى الأفوت nínú àwọn lápèjì ọlọ́run ní ẹ̀sìn wọn lẹ̀ ọlọ́run àwùkọ́ta fún ìmọ̀ àwọn ìlú ayé àdọ́bà fún ọlọ́ iṣẹ́ tí wọ́n ṣe ìyá wọn òun ni ọlọ́run bá ti sọ wọn náà ìjọ tí wọ́n ń ṣe ìwà wọn àwọn náà fa ìṣọ́nù fúnra wọn. Ọmọ ní àpèrè yìí àpèrè yìí àpèrè yìí Ọlọ́ ní ẹni tí ọlọ́run ọba ti sọnù, ọlọ́run ọba ti sọnù pátápátá pé ẹ ní rò pé ẹni bọ̀nà náà. Ìwà mẹ́rin ló di èlò. Àwọn ní wọ́n mẹ́rin ẹni tí wọ́n wọ́n wọ́n ti sọnù. Wọ́n náà ń tẹ́jú dáadáa ẹ̀bìlà ẹ̀yẹ tọ̀nà Ṣọ́nà ọba oyún sọ̀nà mẹ̀dá. Gbádùn eléyìí, ẹni tó bá ní kó mọ̀nà tó lọ́ bá tó sẹ́kù ìsìláàmù tó fi sànú rẹ̀. Ẹni yẹn kó mọ̀ rí pé mímọ̀ sí òun ni o. à ọlọ́run ní ọdúpẹ́ fún ọ èyí ti mọ̀ ṣe rẹ̀ ni ẹni tó bá mọ̀nà ọlọ́run ló ti ẹni tó sọnù ọlọ́run ló sọnù àmọ́ ẹni tó sọnù ló sọnù ọlọ́run pé ìyàwó ló ń

Ọlọ́run lọ́nà pé lóòótọ́ òun ló sọ ọ́nà àmúra wọn àwọn ọmọ wọn fẹ́ fa ìṣòro ńlá wọn. Gbogbo wọn bá pé ẹ̀wọ̀n lọ́wọ́ bí àwọn ọ̀sẹ̀ wọn kò nà ká. Iṣẹ́ ọgbọ́n ọba tí wọ́n ṣe orílẹ̀ ọ̀sán náà. Orúkọ ẹni tó bá sọnù, ó fún ara rẹ̀ ló fọ́ àṣọ nù. Ẹni Àìsàn bẹ́ẹ̀ báyìí àwọn àti ní pọ́blẹ̀ ọkàn. Ọlọ́run ṣàlẹ̀ ìpínlẹ̀ fún wọn. Ìjọba ẹni tó sọ̀rọ̀ fún ara rẹ̀ ló papọ̀ ọ̀nà ọ̀rọ̀. Tó kí ẹ̀ka ọba ìṣàlẹ̀ fún wa yóò tó bá wa ọlọ́run ní ọ̀nà sí i. وما طواها وتجد أن Thank you. Allah ba ne da nasu wannan abuwa, na wasu jirgin da ya yi wa àti ìṣẹ̀lẹ̀ náà gbígbẹ́gbàgbẹ́gbà ilé ìṣẹ̀lẹ̀ ló fi ara kálukú láti obìnrin gbogbo ẹ̀mọ́ ni ọlọ́run ti ìdọ̀tí sí ẹ̀rọ ìpátá gbogbo àwọn gbogbo àwọn ọ̀tá gbogbo ẹ̀mọ́ Ọlọ́run tó bá àpá àlèhámà àwọn ẹni wọ́n máa ń mú àwọn ìlú tí ó gbé ẹni tó máa ajé tó máa ń tó bá àdìdí mọ́ tó dá, ìgbẹ́ni tí ìmọ̀ tó dá, ìgbẹ́ni tí ìmọ̀ tó dá, ìgbẹ́ni tó dá bẹ́ẹ̀ ni ìgbẹ́ nígbà tó ti wá gbé ẹni wọn tó ti di ẹni wọn tó ti di kẹta èyí ni wọn ti lórí tó ń bá bá rè ọlọ́run àmọ́ ọkọ̀ náà ṣe ń bá wọn wá ẹni wọn tó pa tó ti béèrè ó ti lé Ọlọ́run Iṣẹ́ ọwọ́ ọkọ̀ iṣẹ́ ọwọ́ ọlọ́pàá ìyàtúmọ̀ òun fún ọlọ́ ìyàtúmọ̀ òun sáà nẹ́bí ìyàtúmọ̀ òun máa mùsùlùmí lọ́pọ̀ fáwọn àgbẹ̀bí wọ́n fáwọn àgbẹ̀bí mùsùlùmí ni wọ́n pa àgbẹ̀ni mùsùlùmí wọ́n ti sọ̀rọ̀ ní ìsìlámù. Orí ilé ọlọ́wọ́ bẹ ó wá sọ ọ́ nà má kàṣàbù Thank you. Ẹni tẹ́lifíwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ní ìlú ọpátákà àti ìdílé ń gbé gbogbo agbó tí òṣìṣẹ́ ìlú wọ́n lọ Ọlọ́run, ọ̀nà ìdíwáyà rí ó ní ẹ̀mí ọmọ ẹ̀fẹ́ ènìyàn bí sákàdá ọmọ lórí bí sákàdá ọmọ olè ní ọmọ ìyẹn rí. Bẹ́ẹ̀ ni wọ́n ń lo ẹ̀sẹ̀ kan fún àwọn ọmọ ìgbà. Bẹ́ẹ̀ ni ọmọ ìgbà kan bí ìjọba náà bá الحمد لله رب العالمين والصلاة والسلام على

tí ó ti kọ́kọ́ wọn lọ ó di kọ́kọ́ bàbá yá ọdún ní bẹ́ẹ̀rẹ̀ ọdún ìlú láàyè ẹ̀dí ni wọn ara rẹ̀ nínú ọgbà nínú ni wọn dídí lọ́dún náà kan wọn wọn ò náà mú náà tó gbé ìlú láàrin wọn bá ìlú láàrin ọmọ ní ọlọ́dún ìlẹ́jẹ̀ rẹ̀ ẹ̀rọ tó ń sọ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ náà ni àtàkùn kan bùkọ́ ìdájọ́ tó wà bẹ́ẹ̀ náà ni àánú àánú wọn ní bàbá ló sọ wá di ọmọ ìjẹ́ náà ilé àwọn ọba àbára ní ẹgbẹ̀rún orílẹ̀-èdè nàìjíríà náà tẹ́lẹ̀ ìdílé tó ń kà lóde ibi tó ń bẹ̀rẹ̀ àlàkalẹ̀ àlà olùgbòmí ìgbàlẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ Láti ọkọ̀ ìwọ̀n àkàn jẹ́ láti ìdíjú. Ọlọ́run ni alẹ́gbàgbé tó máa ń wá òun ẹ̀ ìlú ìbẹ̀rẹ̀. Ìgbàtí pàrẹ̀ lè kàtàkì sí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tí èsì rẹ̀ wọ́n kàtàkì sí wa àgbàlagbàtì láti rí bẹ́ẹ̀ lórí. Àwọn ọmọ ìgbẹ́ ilé ìwé táwọn náà jẹ́ ìgbèjì rẹ̀ lọ́wọ́ ọmọdé ọmọdé. Àwọn tàbí ìdíjú ọmọ ọ̀dọ́ mi. Ẹni tó tàbí èsì àlejò ní máa lọ́wọ́ àwọn bí i ìmọ̀lẹ́ta ẹ̀lọ́pàá rẹ̀. Ọ̀pọ̀ rẹ̀ lẹ́yìn ìpínlẹ̀ ìgbà bẹ́ẹ̀ ni ọmọdé ẹ̀dá bẹ̀lá. Tẹ̀lé tó dábìlẹ̀ tẹ̀ ìsúgbọ́n náà. Tẹ̀lé tó ń dọ̀tí ọkàn olùdaríyá olùdarí àbójútó ẹ̀sẹ̀ rẹ̀ olóyún ọdún mọ́ bẹ́ẹ̀ máa rú ẹ̀rẹ̀ wa tó ṣe tẹ́lẹ̀ ológun àdéhùn. Tọ́padà yá tó wà sí ọdún ológun ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ black fi dídé sílẹ̀ ní ilé ìlọrin dídé sílẹ̀ ìbáyọ̀ ọ̀gá rẹ̀ ìwúlò ẹ̀mẹ́jì tó tó fẹ́ ẹ̀má wọ́n ti wáyé ẹ̀mẹ́ rẹ̀ tó ṣe àwọn ẹ̀rọ ló jù ló jù lọ́dẹ̀ lọ. Títí gbogbo ọkùnrin wa ibi kẹta tó lọ́wọ́ bẹ́ẹ̀ o ẹ̀rọ ìmájì tó bẹ́ẹ̀ lórí jáde ní àgbà ìlú ọ̀rọ̀ òwò. Ní ó bẹ̀rẹ̀ àwọn òbí ẹ̀mí ẹ̀sìn ìjọba ló bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí tó lórí ẹ̀mí fẹ́rọ̀ mo rẹ̀ àwọn ẹgbẹ́ táwọn ọmọkùnrin náà wà ní ọgbẹ́ bẹ̀rẹ̀ tó tó lè mọ́ra mọ́ ọ̀hún ìjọba náà ní ọjọ́ ìgbà ilé ilé rẹ̀. ọ̀pọ̀ àwọn ọmọ tó ẹgbẹ́ tó lè di orí mọ̀ tó máa wọ ní nígbà láńdà àwọn bí a tó lè ìlú àwọn òdòdó ní ìgbà àwọn ọjọ́ ìjọ mi ọ̀hún ìgbà àwọn ọjọ́ ìjọ pamọ́ ìgbà ẹni bẹ́ẹ̀ ni ìgbà ẹni bẹ́ẹ̀ Ini berada akan tidak ada mau itu dalam. Karena ya ada ini adalah itu sudah sudah melakukan para jangan jangan tidak ada. Bukan mengambil mengambil dari dari dari dari

àwọn ọmọ ìgbà wọn ní ọdún ìjọba àkójọ. Wọ́n bá ọdún ọdún ọmọ àárẹ̀ rẹ̀ látara rẹ̀ tí wọ́n bá lè jẹ́ lọ́wọ́ ilé ìgbé. Ẹ ọlọ́mọ ìgbàsílẹ̀ ọmọ ilé ìwọ̀ Láìláà

ọ̀nà bíi pé àgbẹ̀bí ní ọ̀nà èdè láti òjíṣẹ́ náà bá. Ayé ìgbàgbé bá wọ́n bá fún ọmọ bàbá yíká lọ rẹ̀. Ayé ìgbàgbé ọ̀tí lọ rẹ̀. Tọ́sí bá ti gbé ti tó bá ti lè fi máa ń pa. Ayé ìgbàgbé ọlọ́wọ́ àdúgbò ọmọ tó bá fi àwọn kan bẹ tí wọ́n lé àwọn àlùhùlà náà. Àlùhùlà náà rú wọ́n àtọ́kùn àmì àwọn ni wọ́n gbé pé àwọn ni wọ́n gbé pé àwọn ànẹ́bí ẹlọ́ àwọn ànẹ́bí lọ́wọ́ lónìí. Rúṣù láwọn ni wọ́n ṣe ìdìbò náà. Wọ́n ní káwọn òjíṣẹ́ àgbègbè sí lónìí tó ní ìkẹ́lẹ́ ìgbéga gbé wọn jùlọ rẹ̀. Ìyá Ẹjọ́ ní káwọn òṣìṣẹ́ wá ṣe owó mẹ́rin tẹ̀rọ ọ̀ká mo bá ṣeré. Àwọn òṣìṣẹ́ náà wá nínú ọ̀pá òwúrò ìdùnnú ẹ̀dá ti bẹ́ẹ̀ ẹwà lùbẹ́ náà. Ẹ̀dá ti bẹ́ẹ̀ ẹwà lùbẹ́ náà. Bẹ́ẹ̀ ṣe lè ẹwà náà olùgbà lọ ẹlẹ́yìn mọ̀ sáré fẹ́ dábẹ́ ni. Bá a bá rà fàtúmọ̀ ẹlẹ́yìn ẹwà lọ́kàn ọlọ́run náà fún gbogbo ẹgbẹ́ àti bẹ́ẹ̀ ìgbẹ́ náà àwọn afọ́ ni wọ́n rí fọ́ọ̀kù àwọn afọ́ ni wọ́n rí ẹgbẹ́ àti bẹ́ẹ̀ ẹgbẹ́ àti bẹ́ẹ̀ náà o ẹgbẹ́ àti bẹ́ẹ̀ ẹ̀rọ náà o ó ṣe lánàá òṣèlú lára ìjọba wá bí ìjọba ìjọba lọ́wọ́ ìjọba ìlú mọ́ Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba nígbà tó bá ilé ìwọlé wọ́n lọ mú ìdájọ́ àpá fún àmì àtúlẹ̀ mi. ọlọ́run tó tó bá ti bẹ́ẹ̀ lè á lè ká Àfẹ́ káwọn ènìyàn tí wọ́n ní àrígbà lọ́jọ́ ìlọ́ dáadáa ni. Tọ́wọ́n rẹ̀ tí wá tí kò dáa ni. Gbogbo àwọn ìjẹ́ ìyẹn o. Ìfẹ́ bá rẹ̀ tó sọ ọ́nà ọba rẹ̀ tó sọnù ọlọ́run tó sọnù yóò kọ́ ọlọ́ọ̀ba náà ló sọnù àmọ́ fẹ́ ìdúró yìí fún ẹ̀ ló pa ọ̀ ní wọ́n parí oríṣi àbíkọ́ nǹkan ló oríṣi láyé èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rẹ̀ àwọn ènìyàn mọ̀ pé ìlànà súnà gbẹ́bí ìlànà dára bẹ̀rù tí wọ́n ń bẹ̀rẹ̀ ìdílé àwọn ènìyàn bí wọ́n ń pa àwọn ènìyàn àwọn tó wọ́n ń gbé tẹ́lẹ̀ òbí ṣe. Àwọn ìgbà wọ́n lé ẹ̀há ọjà lẹ́rú ìpínlẹ̀ ìwà ìdòmí bàtà yìí mọ̀. Bàtà yìí tó bá ti kọlù. Ṣùgbọ́n lọ bí náà ìdọ́tí dídíyà. Wọ́n sọ bọ́ pé ń

Tàbí lọ́wọ́ ká pọ́ ara wa lórí, ó wá ti súnmọ́ ìṣúná. Bọ́ọ̀ bá ní ti súnmọ́ ara hàn, àmọ́ láàrin ọmọ ìlànà ìlànà ìlànà. Ọ̀rẹ́ ni àwọn ìlànà ìṣúná bá ti dábàá kàn ọdún alẹ́ nínú àti àwọn ìdíjú wọn lẹ́sìn ní ọba bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ wọn ò dédé ní ilé wọn lẹ́sìn ní wọn síbi ní àbí kálọ̀ bẹ́ẹ̀ wọn ìlọ ìlọ́wọ́ àdúgbò àbí tó tẹ́lẹ̀ tó lè bẹ̀rẹ̀. ọ̀pọ̀ àwọn ètò ìtọ́sọ́ náà ilẹ̀ tó ń gba ọ̀bọ wọn ẹ̀mí rẹ̀ tó ń bẹ́ ọ̀pọ̀ àwọn ètò ìtọ́sọ́ náà ilẹ̀ wọn اللهم أخرجنا من لقد أصاب بني الهداية أهل من نجري الهداية إن نسأل نجري على قطع أو ìṣẹ̀lẹ̀ ọkùnrin tó kùnà sí òun bẹ́ òun náà ní ìdáyà tí wọ́n wá láti ọ̀dọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì ìdáyà ìdáyà ìdáyà àlàyé kápálàyé wọ́n ní ìmọ̀nà látara àwọn àpá wọ́n ní ìmọ̀nà látara àwọn ọ̀nàbí ọlọ́run. àmọ́ta ní bẹ́ẹ̀ mọ́nà ọlọ́ọ̀bá ní ìdáyà ọkọ̀ náà. ọ̀rọ̀ ìdáyà kejì òun náà ní àlàyé bí sábà ti ẹgbẹ́ ọlọ́wọ́ àlàyé ìjọ àbí sábà bí àwọn àbá òṣèlú ẹ̀kọ́ àti láti ọlọ́rọ̀ yẹn àgbéyé ọmọ àbá tó bá tó di ìdájọ́ wà nílẹ̀ ẹ̀rọ. Àdúgbò kan ló ń kọ́ lórí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó yẹ kí wọ́n ń bẹ́ẹ̀ ni. Àbúrò ọmọdé sọ́nà ó kọ́ lọ ọlọ́run ọba ọlọ́run ọmọ ìlọ́wọ́ àlẹ́ ọ̀tẹ́lá ó fẹ́ bí ètò rẹ̀ nígbà tí ọkù rẹ̀ àbúkọ́ àbẹ́yìn tó ó ti wà wà lórí ìlà ọ̀rọ̀ àwọn ẹni ọ̀rọ̀ ọ̀rọ̀ àlẹ́ ìlú ìkẹta nígbà tí a ti bẹ̀rẹ̀ ìgbìmọ̀ tó kù lẹ́yìn òun náà tó ní ìlànà òkè nígbà tí ìlú tó ní mẹ́ta àbáwọn ọlọ́ọ̀rọ̀ ni òfin mọ̀dá ó gbé ẹgbẹ́ rẹ̀ lórí ìgbà tí wọ́n wá ń bẹ́ tó kù ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwéyì akọ̀gbẹ̀bí rẹ̀. Àdébìlẹ̀ ẹ̀rọ tó dé nítorí ẹ̀rọ ìbálẹ̀ yìí wọ́n ń tọ́mọ́ ra lọ́wọ́ àdébìlẹ̀ ń fi ẹ̀ òun náà ń sọ ń tẹ́ tẹ́ lọ́wọ́ dáhùn ìgbésí àti dán ìdókòdà àti gbọ́. Nínú ọ̀rọ̀ níbi bí ọ̀rọ̀ tí ó gbọ́n sọ lórí wọn pa kọ́lá bí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ láyé àtijọ́ bẹ́ẹ̀ àwọn ìlú abẹ́rẹ́ ìmọ̀. Káàdì ọ̀tá wà lọ́jọ́ ìlú àwọn ẹbí ọmọ ọmọ rẹ̀ ló máa ń ẹlẹ́ káàkiri àti lọ́rọ̀. Àti wọ́n gbọ́ ọgbọ́n kàwé tó yìí náà wọ́n rọ̀ fún ìbẹ̀rẹ̀ ọ̀fẹ́ àti yé. Gbogbo àti gbọ́ àti gbọ́ àti gbọ́ yìí lọ́sọ̀rọ̀ ọ̀hún lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀nà sí àlẹ́bẹ̀ Muhammad ọ̀sánà tó ń náà láti jẹ́ láti bọ́ lórí mẹ́ra ọlọ́run ìlú mọ̀lá jẹ́. Ìgbàgbé tí ó rán alẹ́nu ní ọjọ́ ẹgbẹ́ ọlọ́run ní àlẹ́bẹ̀ máa wà fún àlẹ́ àlẹ́. Ọlọ́run àwọn ọmọ àbúrò àmì ìlú ẹ̀ àbúrò àmì ọlọ́run. Wọ́n rí ọmọ tó bẹ̀rẹ̀ ẹ̀ka àbá rẹ̀ láàbílẹ̀ ọ̀tẹ̀lẹ̀ ọmọ ọmọ ọmọ rẹ̀ láàrúdúnà ó lè wọ̀nyé bí i. ọlọ́lẹ́bí ni kí ni ní ẹbí pẹ̀lú èyí tó bẹ̀rẹ̀ áwùjú ní ìbàrẹ̀ ìwé ìlọ́mú sọ pé títẹ́ lọ ẹgbẹ́ ìwé ara rẹ̀ ní ara rẹ̀ lọ́kànnà alọ́kùnrin lórí rẹ̀. ó sì mú ní ẹbí Gbogbo ọmọ sọ pé ó wá ìjà lọ́wọ́. Ó ní àwa ìjà nígbà tí ó ti gbé kí lọ, ó gbé kí. Ó ní ìtọ́ ní ní ìmọ̀ rẹ̀ lórí. Ìtọ́ ní ìlú rẹ̀ ní sọ. Àgbákò ni o. Ẹ̀rọ owó tó lẹ́bùn tí mo wà àtàkàbọ̀ wọ̀lẹ̀ ọjọ́ tí wọ́n rí ara rẹ̀ tí wọ́n rí ara pé mo ti tó yìí tí wọ́n á jòkó láàrin àwọn báyìí. ẹ bá ti wò ó láì gbọ́dọ̀ àwọn àyè lóòótọ́ àwọn obìnrin ń bẹ àmọ́ níbi tó àwọn àyè ibi tó yẹ jòkó ibi jòkó súnmọ́ ẹ lọ́wọ́ lábí ètò dé. ayé Àbújá

ní gbogbo dàgbàdé yìí náà ìfúnmá tẹ̀lé lé yìí náà ó lọ kúrò náà so kún rẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀mọ̀ ìjẹrẹmẹ́jú ìjẹrẹmẹ́jú àtàkábùrù olókóbá àwọn bìmọ́ káfàmù jẹ ẹ̀mọ́ abúkọ́lù gbàrà wọn kún káfọ̀rọ̀ mọ́ṣẹ̀ká ìlà ó kọ̀ọ̀rọ̀ kún lóṣèlú ó kú lọ́lọ́pọ̀ pátá nìyí àtúnyẹ ẹdùn àlẹ́bí gan ó dùn gan ọlọ́run sì lè gbé àlẹ́bí. nígbà tó wá gbé wa pé à ìmọ̀ràn táǹkọ̀ yìí ọlọ́run tó tẹ̀lé ẹ̀kọ́ ní muhammadu wọ́n ń lọ́jọ́ látàhàdì mọ̀bí àbámu. Àlẹ́ ìgbèrú bá wọn, ìgbèrú bá wọn, kádàrá ọlọ́run kádàrá ọlọ́run ó ní agbára gan kádàrá gan ó tayọ pé ìwọ àgbẹ̀bí àwọn tó bá fẹ́ràn ọ̀tún sínú ìjọba yìí áà ah, ah, ó ti bẹ̀rẹ̀ ọmọ. kádàrá ọlọ́run kádàrá ọlọ́run tayọ pé ìlú ah, muhammadu òjíjẹ́ ọlọ́run ní àyè ọlọ́run ní Kọ́dọ̀ wọn sọ pé ẹni tó bá ti wò wá mẹ́bí bẹ́ẹ̀ lọ fún ìṣẹ̀lẹ̀ yìí. Kèé ṣe ọ̀gbọ̀nà nìkan. Àmọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀nà ló ṣẹlẹ̀ ní àyè lọ́wọ́ ni wọ́n gbọ́ ẹ̀mí àà. Ọ̀lẹ́ ọ̀nà mẹ́bí wá ti wọ́. Tó bá yẹ pé ilé ọ̀gbọ̀nà wà wọn báwo ló ṣe pé kọ́lọ̀ wá tó pé ìfẹ́ ìlú ẹ̀sìn gbogbo alámọ̀nà àmọ́nà ìyàwó lálà ẹ̀ lè fọ̀nà mẹ́ta ti wọ́ omi ọlọ́ ìlú ni wọ́n fọ̀nà mọ́nà ní kára wọn kò nínú. Thank you. Wọ́n ń gbẹ́ tí wọ́n sì wọ́n sì ń lò. Wọ́n tó fọ́nà ọba ni ọlọ́pẹ́ ni ó wọ́pẹ́ ọ̀sán ọmọ wọn. Wọ́n á àwọn ẹ̀sìn jẹ́ débi kan, ń gbẹ́lẹ̀ jẹ́ ọlọ́run ọba ló kàn sí ọ́fíì kò ń jẹ wọn ni. tí wọ́n ní ìmọ̀ ní ẹja kan ọlọ́run bá fi sọ́rọ̀ ẹja kan ni à. Àbúrò mọ̀nà, ọlọ́run òfin mọ̀nà, ọlọ́run wà nínú ikọ́ máa sọ̀rọ̀ tó bá wù ọ́. Ṣùgbọ́n tó bá wù ọ́ sọ̀rọ̀ ìdáyà yìí, bẹ́ẹ̀ náà ni gbogbo bá jẹ́ kádàrá òbí ọ̀gá gbìyànjú lórí ọmọ ni òbí gbìyànjú ọba ọlọ́dún ọlọ́ ọmọ ọlọ́dún ọlọ́ ọmọ ìwé ìlú ìjọba fẹ́ owó ọlọ́run o wọ́n wù ú bẹ́ẹ̀ ti fẹ́ ìdìbò ọmọ ọlọ́dún ìjọba ọlọ́dún gbogbo ẹni tó máa tó gbogbo ẹni tó máa lọ́dá dúró láyé ọlọ́run tó fẹ́ ni ṣé bí wọ́n ti rẹ̀ ní àkójọ láyé bẹ́ẹ̀ àbáyọ̀ ẹ̀ ti bá ọ̀gá àdúgbò àfúgbà ọ̀rọ̀ àfúgbà tí àlejò ló ń gba àfúgbà ni ìmọ̀nà ọmọ tó ń pọ́ ma bẹ́ẹ̀ mẹ́rẹ́ sí ọmọ tó pọ́ ma tó gbìyànjú ọlọ́lọ́wà gbogbo ẹ̀ jẹ́ sí pé bàbá wọn fẹ́ àtàwọn ọ̀rọ̀ níbẹ̀ pé èbí àwọn kó láwọn olùdáyàtò kọ̀ọ̀kí àti ìdáyàtò àgbàyà òbí wọn lọ sọ pé wọ́n ti lọ́nà náà ní ṣe ọwọ́ ti báyìí ah ìwọ ìjọ ìwọ àwọn ìjọ ẹ̀kọ́ gbé sí àwọn ti lò láyé tó bá tẹ̀ bá kọ́ gbéra bí ọba kọ́ gbéra ọlọ́run ní àwọn tọ́sí àbí ìwọ tó jẹmọ rẹ wọ́n àti àdìgbò ń lọ wọ́n bá rí báyà ní àdìgbò ń lọ bàbá wa ló ti ní òsí ẹnì sọ ní ẹni tó ní ẹni àgọ̀ aláàrẹ̀bẹ̀rẹ̀ àwọn tẹ́tìwà àwọn ọmọ ìgbókú ìrẹ̀bá ní àwọn tẹ́jú tẹ́tìwà àwọn tẹ́jú ọmọ ìgbókú tẹ́lá àwọn ọmọ ìgbókú nífìrí àgbákò ògbó ẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ wọn. ní àdúgbò wọn bẹ̀rẹ̀ ẹ̀ ń ta igbó lẹ́yìn ìlera náà mọ̀ wọ́n tagbó aláàbí ń tagbó ẹ̀nà ẹ̀kọ́ ìmájì gbé ó gba ọmọ ọ̀sán láti bẹ̀rẹ̀ kò fẹ́ tí mo gbé wọn. kò sẹ́ni ilé sọ̀rọ̀ àmì wọn bẹ̀rẹ̀ kò sí ẹni tí mo gbé. wọ́n ń nàbẹ̀ lẹ́sìn ìyá ẹ̀rẹ̀ kò fẹ́ tí mo gbé. àwọn ibi tí wọ́n máa ń rà á tí wọ́n gbọ́dọ̀ ìgbà ilé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ń wà. àbátan bẹ wọ́n kọ́ kìí ṣe àwọn ẹgbẹ́ náà bá wọn àwọn ọ̀gá lọ́mọ ìwọ̀n ti yẹ̀dá lọ́mọ yẹn. a ẹ bá gbọ́n ọ̀gá báyìí ẹnu ọ̀sára ni àbí àmì ha rẹ̀ lọ́wọ́ bàbá ń dábẹ́ gáàsì kẹ́kẹ́ tó bá ti di báyìí tó tó tó báyìí. àyè bá yẹ ọ pé wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ ń jẹ́ náà inú òbí òbí sọ pé ó lè mọ́jọ mọ́ àmọ́ kò ní wọ́n jáde pé ẹ̀sìn mímọ́ mi èyí tó wà lónìí rẹ̀ ìbàjẹ́ àbúrò mi bọ́mọ̀ ẹ̀gbọ́n lónìí ẹgbẹ́ mi gbọ́dọ̀ bó ìlú mi nítorí darí gbẹ́nu ẹ̀ kò káàkì kò ní tó gba ọmọ ọgbẹ́ra pé wọ́n ti lọ́wọ́ ní fún ọmọ ẹ̀rẹ̀ bọ́dọ̀ bọ́dọ̀ bọ́dọ̀ gbé balẹ̀ dáadáa ìyá dáadáa bọ́dọ̀ bá dáadáa ìyá lóṣù níyà yóò gbẹ ètò. Ẹjọ́ wa ló fi gbogbo ọ̀rọ̀ inú rẹ̀, gbogbo ọ̀gbẹ́ dáadáa ni o, gbogbo ọ̀gbẹ́ dáadáa ni o ẹ̀rẹ́lẹ̀ tẹ́látà ní ọmọ àbábútà ẹ̀rẹ́lẹ̀ ọ̀pọ̀tọ̀mọ̀ àrẹ́bẹ̀ ọlọ́run ọmọ ìjọ àdò sí ìgbà àwọn bá gbìyànjú bá tó gbìyànjú ọlọ́run ọmọ ọba tó káwọ́ dọ́ra ọmọ tó bá ọmọ tó bá ẹgbẹ́ ìgbà fi ẹ̀yà ìtẹ̀lé àwọn wa ẹgbẹ́ ìgbà kábi ta káṣí o òbí ìbẹ̀ àwọn bóra láti dá wáyé ọgbọ̀ kábọ̀ra tó ń gbé gbogbo tó pọ̀ náà nù ti tẹ̀lé rẹ̀ ẹ̀rọ tí mo ti mẹ́lẹ́ wọn ọmọ tó tà ní lónìí ẹ̀yìn ọláàrẹ̀ tó máa ń sára lẹ́yìn tí wọ́n fún ọmọ bá tó á sára fún ọmọ yìí èmi ti gbàgbà tó kí náà wọ́n ti Náà. Gọ́ọ̀nà rẹ̀ àwọn ìgbè tí gbogbo àwọn tó wà rẹ̀ pé ọdún wọn lè pé ẹ̀sùn wọn àgbọ̀dọ̀ ló fóònù àwọn ọ̀gbẹ́ni tó. Báwo ló ti rí? Nígbà tí wọ́n ti rí lọ́wọ́ ní ìwà ìdíjẹ́ rẹ̀ kú ìdíjẹ́. Wọ́n dá àwọn òbí bẹ́ẹ̀ ní fóònù ní ìkú ìmọ̀ ẹ̀rọ. Àyọ̀ dára fóònù fọ́nà ẹ̀ tá a máa lo ẹran mọ́tò yìí náà ó tó kí ẹ̀ díẹ̀ àmọ́ tó lo ọlọ́dọ̀ọ́lọ́ náà wàhálà ni wàhálà ni a ó ti káàrí ní iṣẹ́ burúkú ni gbogbo tí ń bẹ́ẹ̀ àjí ayé ìyọ̀ló kó bí bẹ́ẹ̀ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ olùgbàlàjẹ́ ẹ̀rọ ayé ta wà lórí mi kọ́nà bẹ́ẹ̀ afọ́ ma ló máa ń rí i pé mo ti bẹ̀ báyìí o sì gbé lọ rẹ̀ lọ́wọ́ ọba tó ti ra fún ọ ń ta ní ọ̀rẹ́ mi lá ó ti rẹ̀ kó mi kí n ṣe mi ọbẹ̀ náà jẹ̀bọ̀tẹ̀wé bí ìtọ́sọ̀ mi ìdí àti ọ̀rẹ́ tó ti ra fún ọ à ń lo ní ní bẹ́ẹ̀ rẹ̀ sẹ́ mo ní ní kí wọ́n ti gbé mi. sọ́wọ́n àwọn tó ní kan bẹ́ẹ̀ ọ̀ wọ́n sọ gbé ẹgbẹ́ náà ni nígbà tó ní títọ́ fún ìgbà tó dé mi wàhálà ọ̀rọ̀ tó débẹ̀ èyí tó wọ́n jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ́ ọ̀rọ̀ yìí àti ẹ̀gbẹ́ mi. Ẹ̀ẹ́ Àjọ́kọ̀ ìdíkò ìjọba, Àjọ́kọ̀ ìdíkò ló fòrò ẹ fún àfẹ́rẹ́ fẹ́ pẹ̀lú àwọn ọmọ wa wọn ò rí ìta mọ́. Àwùjọ kọ̀ọ̀kan ní ìgbà ìta ìjọba ọdún sí wọn. Ìtàní mú fún àfihàn ìyàwó náà ni. Ìtàní ti wà Ọmọ ayọ̀ owó ìwà ti bẹ̀rẹ̀ mọ́ yí. Ìtọ́lú ẹgbá ẹgbẹ̀rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rọ ọ̀pọ̀ ẹ̀rọ ọ̀pọ̀ ìrìnàmì ìgbóhùn ìrìnàmì Ọ̀pọ̀lọpẹ̀jẹ́ tó jẹ́ ọ̀ta wà yìí, ó wá di kọ́ẹ̀ẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́fà lónìí. Wọ́n tó lé àkọ́sùlọ pé àlẹ́sẹ̀sọ́lá ó lé alẹ̀ ìdí akọ̀ náà. Yìí dáadáa gbẹ̀gbẹ̀gbẹ̀ ní wọn ní nǹkan ọ̀rọ̀ rẹ̀ náà ni kàlùyọ́ndù àdékún lọ́rọ̀ kàlù nílẹ̀ rẹ̀ alùmọ́rù ayé àdínì kàlù rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ christian jù yẹn ìyà tó bá ń ní ọ̀rọ̀ ọ̀pẹ̀ náà pé mo ti di ẹni táwọn dáhùn lónìí kó síbi táwọn ìwà wọn kò bá wọ kọ́nà ń tẹ̀lé ọ̀rọ̀ ní ẹ̀rẹ́tì ọ̀rọ̀ ẹni tó ń túnmọ̀ àbí láyé lóde fóònù eléyìí dúró. àwọn tó ń pè wá tó ń gbé wá àwọn kan ti sàánú wa nígbà wọ́n ti dàrú dáná ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ni. àwọn ìwà náà ní kéṣe èyí ní kéṣe tó bá ń tẹ̀lé tẹ́lẹ̀ tó tó dé ó wá ti fi àlè tẹ̀lé lónìí láì ọba tó wáyé jíjẹ ní ìṣẹ́ ìṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ fámẹ́ǹtì wọn nígbà ní ìgbéríyá gbèsè àwọn ìgbà tó yìí náà òjé tí wọ́n ń gbígbà mú ṣe ní ẹ̀ṣẹ́ rẹ̀ wọ́n ti bá tó wọ́n ti wádìí kan ẹ̀rọ lájú ìyẹn ẹ̀ṣẹ̀ kan kankan ẹ̀rọ lájú ìyẹn ẹ̀rọ àlọ́ jòkó síbẹ̀ ẹ̀ máa wà ẹni pàtó àbí mẹ́rin àbí mẹ́wàá ẹ̀ wà sàjọ tẹ́ẹ̀rẹ́ orí ìkànnì rẹ̀ kódà tó lọ wo kọ́ńtẹ̀tì ní àyíkẹ́ ń wò pẹ̀lẹ́ mọ́ra pẹ̀lẹ́ mú tó ń sí i ìrọ̀tún ilé yìí ọ̀hún mú sọ́mọ bẹ́ẹ̀ yóò lọ tó ka ọ̀pọ̀lọpọ̀ nísìnyí kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìmọ̀ o ó bá yàkàlà wọn fún abẹ́rẹ́ ká sí tó láwọn fẹ́ jẹ́ ìtẹ́kọ̀ ọkọ̀ sí ìṣẹ̀lẹ̀ ọgbọ́n ọkàn tó báyìí rẹ̀ ọkọ̀ tẹ́lá nù ọ̀rọ̀ ọ̀rọ̀ Ẹ̀rọ Èyí náà ní tí àwọn àfáà lónìí. Ẹnì kan ti ṣíà látara orí orí gbogbo ti ṣíà. Ó fẹ́ mọ ọfẹ́ gbàgbé orí ìsìlámù. Àwọn àti kọ́tù lè ṣíà. Lórí dúdú lórí àtijọ́ ìsìlámù. Òun ló fẹ́ wá fẹ́ wájú kẹta nípa ẹ̀sìn náà lọ sí dúdú wáyé ń tẹ̀sẹ̀ àwọn àfà gbogbo àwọn àfà àpáta kọ́dà àwọn tí èsì láyé lónìí wọ́n ti ní wẹ́bsáìtì àfà wájú ní hajjaj ní òòrùn tí láyé ń tẹ̀sẹ̀ fóònù ní òrí rí ní ìlàlà rẹ̀ rí ní ọ̀rọ̀ tí wọ́n ń lo lọ́gbẹ̀dì wọn fẹ́ẹ́ rí wọ́n ní wẹ́bsáìtì wọn mọ́kàdà ọba ọba fẹ́ẹ́ yá di mọ́kàdà wọn. Bùnìbá ti ní Fàwùfáà ní àwọn afáàyẹ ní tọ́fẹ́ láti ń rẹ̀ ẹ̀sìn àmọ́kọ́ wá lọ sí gbogbo pé ìdúró islam ó kọ̀ kọ́ afọ náà ó lé one and two wọ́n lè méjì bí táàlù fún wa one to ten wọ́n lè méjì fún táàlù fún wa wọ́n bí wáfà ti ṣí àmì islam sí àlọ́ máa fi ọ̀fẹ́ máa kí kẹ́kọ̀ọ́ ní náà wọ́n gbé mẹ́lẹ̀ kọ̀ wáyé jẹun fún ọ wọ́n gbé mẹ́lẹ̀ àwọn akọ́ni wá fún ọ ṣe bí ká ti lọ ní àwọn ọmọ wa ni nínú ọmọ wọn bí sọ ọmọ wọn àwọn tó dáwà yí ini, ọ̀káwà bí ra bang mau? Kita ìrìnṣẹ́ tó náà bang, báwọn ọmọ rẹ̀ ìtàkà tó ní káwọn àti báwọn ọmọ rẹ̀ ìrìnṣẹ́ ọmọ tí a ti gbẹ́ ní ìjọba àti báwọn ti dúná ní ìjọba náà àbá ọmọ tiẹ̀ ìjọba náà ti wá ń lé ìtàkà ní kíkà nìyí. kọ́nà nígbà tí bá kàkọ́ tó tún yẹn lọ ẹgbẹ́ mi ra dáta náà ọba tó tún wá aláta náà lọ́kọ́ bá fẹ́ sẹ́ndì owó náà ọ̀ àti kó sọ́wọ́ èsì wà lọ́rù ẹni tọ́lọ̀ bá ńlá ní wà yìí tọ́lọ̀ bá ńlá ní wà tó jẹ́ tọ́lọ̀ ọba. àwọn ìyáwó sì tẹ̀bù àtàndẹ̀ láyé lè yóò di dandan wọ kẹ́rì àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ àyè táwọn fún mi ọ̀pọ̀ tó ti máa ń lanu láti jẹ́ kí wọ́n mọ ń jẹ́ Islam. wọ́n àti wọn ti wáyé wọ́n rẹ́kọ́dù rẹ̀ gbẹgbẹ́ wá sí àwọn àpáwà tó ń náà tí ó mọ ọ̀nà wọn gbè fún wọn àtọ́ torí gbè àfihàn ṣe gbọ́dọ̀ gbé wa létí ni ẹlòmíì yóò lè bẹ́ẹ̀ àti àná àwọn ti pọ̀ jù ó sì lè lo one hour nínú Facebook ó lè lo one hour níbi gbogbo ìròyìn ìfowó ní á lẹ́nu sí tọ́wọ́ àwọn lẹ́nu sí lẹ́nu sí àmúlẹ̀ tó ń tẹ̀lé bẹ́ẹ̀ àti àwọn afáà tó ń náà tó fi láǹfààní àbí tó ń pa àkàtó fi láǹfààní tó bá ti lo bí fẹ́ẹ́ mi tó bá ti kọ́ sí atẹ́gùn ní ọ̀fẹ́ sí mi kọ́ ẹ̀dàkùtọ̀ ọ̀nà ẹjíká máa kóra ń jánu díẹ̀ díẹ̀ ọmọ kóra ń jánu díẹ̀ díẹ̀ ìsúnú ti dọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ó ti mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ wọ́n láì láàrin lórí tó lé ní ìyá yìí wọ́n ti ń pọ̀rọ̀ láàrin wọ́n láì lórí tó lè báyìí ọ̀nà àmọ̀ sí ayé ọ̀rọ̀ ọ̀nà ayé lágbàdé ọ̀rọ̀ pọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣe àwọn òfẹ́ kọ́lá àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́tíláṣí àwọn ẹni ṣe ọ̀pọ̀lọpọ̀ láti ẹni máa ń ní àwọn àǹfààní bẹ́ẹ̀ tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ láti lè ṣe àwọn ọ̀pọ̀ ti rẹ̀ wọ́n ti ní ètò ní kọ́mítì àwọn olóyè o nínú mójútó mọ àwọn kékeré àwọn láti láti ní kálọ́ níbi tó bá tó mọ́ láti jẹ́ máa ń rí sí táwọn àwọ́tọ̀ láti mọ̀ síṣẹ́ síláyì ẹjá ní àwọn àkóso kọláyì àwọn náà dára ló ń tàwọn ọmọ ọ̀pọ̀ ìfàyẹ́ tí ń ṣe so ìjẹ̀rù ló wà tí wọ́n bá ti rí kanú àwọn jẹ̀mọ́ tí wọ́n ti ń dọ́gba sí dáadáa jẹ̀mọ́ ilé ìtajà jẹ sọ́nà wọ́n bá bá fọmọ ẹ̀rí ìdíje láti yan kókó ilẹ̀ tó kókó lọ́kàn wọ́n fẹ́ gbẹmọ jáde tó ń mílíọ̀nù àkọ́kọ́ ọ̀gá ó máa nà wọ́n náà fún ẹni tó fún ẹni náà náà fún bí ìbá fún wọn náà ó sì wà ní ìbá fún ẹwà náà yìí. ìka jẹ́ sí ọmọ bọ̀rọ̀ lórí bẹ́ẹ̀rù ibi ọ̀làrán kan sí ibi táyé dídé lónìí iṣẹ́ àwọn òbí òka ọmọ náà tí àwọn aráyọ̀ ni mo ti jáde ní ìsìláta ayọ̀ rẹ̀ látàgbé méje ó fẹ́ yára fẹ́mi ọdún mo ti jáde ní mo dé ìwọlé àyẹ̀wò wa mo sì ní àyẹ̀wò wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọ̀dá mẹ́bí náà wà lọ́lé àwọn ọmọ ọ̀dá jẹ́ ọ̀rá ọ̀dá sí ẹ̀rọ ajé ọ̀dá sẹ́yìn fẹ́rẹ̀ ìdílé tó bẹ̀rẹ̀ ìwà ìjọ ẹ̀dá fún ilé àfẹ́yìn sílé torí mọ̀ mọ́jú ó wà sí láyé láti ọ̀dá wá síwájú iná ìwà ìjọ àdúgbò kan ọ̀nà kò sáyè mọ́ àmọ́ wá ti bẹ́ẹ̀ kò sí sáyè kò sí sáyè ọkọ̀ ìfà tó ṣe mú tèmi mo sọ ẹ̀rọ ìjàmọ̀ tiẹ̀ ọba ti jáde ní tọ̀ ìgbàlódé lọ́wọ́ ni pé ìyá àwọn ìyá lọ́sọ̀ wá ń jáde bẹ́ẹ̀ á ah, ìkẹ́ tó ṣe ọba ọ̀lẹ́ ẹ̀rí the next twenty years ten years twenty years nǹkan pọ̀ láwùjọ yìí àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ mọ́ àmì ẹ̀kí rèé ẹ̀kọ́ mọ́ ọ̀nà ẹ̀kejì káàdì tó pọ̀ gan yóò pọ̀ gan ìdájọ́ rẹ̀ pọ̀ jù the next ten twenty years ó kọ̀ bẹ́ẹ̀. Pẹ́pẹ́ àwọn òbí rò pé ọ̀rọ̀ bí kìkì ni. Bọ́n bá lọ lé ní kò dá ilé ìpín lẹ́yìn tí ó di dání tó bá darí sí ìgbàgbọ́ mẹ́ta. Kọ́mọ jáde kọ́mọ jáde tó sùn àbúrò kàwá ni ó ti kọ̀ jù. Wọ́n fẹ́ gbẹ́gbẹ́ mẹ́ta wọ́n fà á lé gbó tí ẹ̀rí tó gbé pé àwọn tó wọn bá jáde rẹ̀ láti mẹ́ta tí wàá gbé sí ọ̀dù yára tó yára àgbè mẹ́rin àgbè tí ọ̀dù yẹn ẹmọ tó ti lọ ẹmọ tó ti lọ tí wọ́n fún jẹ́ mọ̀bìnrin ẹmọ ìgbà mẹ́ta ti fún bájọ́pọ̀ náà ẹmọ tó ti rí ó ti kó àwọn akọ́tí ìfẹ́ ti rí tí wọ́n fún fa kò sí àtìkò tóbi tí mo jẹ àwọn ọmọdé àdìsí. àwọn aláwọ̀ ẹ̀rọ ẹgbẹ́ àwọn òbí náà bí àwa lẹ́gbẹ̀ẹ́ àwọn òkàwé bàbá lọ bá bọ̀ ilé lábẹ́ àbáwọ̀ ya ti wá lé àbáyà ni ìyá rẹ̀ bàbá nísìnyí àwọn ọmọ ọdún kan ẹ̀kọ́ àwọn skul báyìí tó fi ẹ̀tẹ̀lé tó lọ́kùgbà wọn ẹ̀rọ ti fi ọ̀sẹ̀ fún ẹ̀rọ ti fi fún gbogbo skul fìdí wọ́n ní àyè wà fún fẹ́ẹ̀ bí dídáyàgbé àyè wà fún ọmọ ọdún kan láti gbé lọ. Ilé lè wù jù. Ọ̀la ilé lè wù jù. Ṣé o fẹ́ràn wọ̀? Ṣé o lé ọmọ ọdún kan méjì mẹ́ta mẹ́rin fẹ́rẹ̀ tó lọ́dún wọn? Ní ìdí kọ́kọ́ ìjà fẹ́ mo ti tilẹ̀ mọ́ ni. Ọ̀sẹ̀ òwe sọ́ọ̀rọ̀. Ṣé àwọn ọ̀sẹ̀ ń tọ́jú àwọn ọmọ yẹn? Hmm tọ́ ọmọ bíi mẹ́wàá ọmọ bíi mẹ́wàá ní ìyàrá rẹ̀ dánù ọmọ bíi bá dìde jù owó nǹkan bímọ kò wá ṣe tó di ọdún ọjọ́ méje ó gbé wọn sẹ́nà mi. wọ́n wá jù pé kí wọ́n máa bó sẹ́nà wọn tó ní kó ó bá gbé sèkì kan máa ń dààmú wọn sọ́kọ́ lóṣèlú ní ọ̀run ìṣòro ìdánù. ìyẹn ó ń sọ́kọ́ Lọ́pọ̀ tí mo rẹ̀ lè rí. Kó wá lè di ọmọ ọmọbìnrin látọ̀rọ̀ ọdún kan inú àgbà ní ẹ̀kú dè. Akẹ́rẹ́ rẹ̀ ra. Títọ̀wọ̀ ọ̀gá ara nínú yìí. Àwọn obìnrin àwọn obìnrin yìí ti lẹ́gbẹ́ wọn ní kàtí láyé. Àwọn ọ̀fẹ́ máa bá ọkùnrin sáré ọwọ́ ọrụ ọwọ́ kọ́ bí ọmọdé kan lọ sí ilé ẹgbẹ́lẹ́ ìjà nínú ilé kẹjọ ọmọdé kan kọ́ èmi ọmọ wọn afún tí wọn wà kọ́yẹ̀ sí inú oké à ọmọ omi ìgbìmọ̀ orígbìmọ̀ nínú ẹni tí wọ́n ní àwọn àwọn alájùláyé òjíjọ náà ní agbára gan. bẹ̀tí náà bẹ̀rẹ̀ kàkíyèsí àwọn ọmọ ìlú èkó òun láàánú ojúmọ́. ìbẹ́rẹ̀ lè sànà bóṣe níta bára rẹ̀ ìyá mi náà fúláyì ọmọ ìlú ìdáwọ́ níbi bẹ́ẹ̀dì tòun náà ó ti dáwọ́ níbi bẹ́ẹ̀dì tòun náà gbígbẹ́ fóònù. ìlú ìdáwọ́ níbi gbígbẹ́ náà ọ̀nì náà. sọ àwọn ìlú àdúrà àti ìmójútó lágbára fáwọn ọmọ wa kọ́lọ̀ ọba tó bá kójú àwọn wa tó bá wù wọ́n tó sáànà wa náà aláwọ̀ ìlàhìlàlá wọ́sọ̀lọ̀ lọ́wọ́ àwọn ọmọdé iná muhammed wọn àlejò àlejò ẹ̀mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك السلام عليكم